alhamdulilayi wa kaba fún musalatu wa salamu ala rasulillah adúpẹ́ fún ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba tí ó ṣe ṣìyàmù tí ò ní ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa òní tí òní tí a mọ̀ sí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù ramadan kájẹni tí yóò gbìyànjú kí a fi ara balẹ̀ kí a jẹ àǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan nínú ètò ètò wa hudan wa bushra eléyìí tí yóò mọ wáyé láti ẹnu àwọn olùmọ̀ wa tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní ògbómọ̀ṣọ́ bíbá àwọn náà ni dókítà wa dr sharafdin gbadebo rọjí wọ́n máa bá wa sọ ọ̀rọ̀ náà kí ọlọ́ba àlekẹ́lá kí ó bá wa ṣe ní ìrọ̀rùn fún wọn. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.

iṣẹ́ wọn tẹ̀wọ̀n iṣẹ́ rẹ̀ wọn tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n ó sì ń bẹ nínú wa àwọn ẹni tó ṣe pé tó bá gbé iṣẹ́ tiwọn lórí òṣùwọ̀n fífúyẹ́ ni ó fúyẹ́ kọ́lọ́ mọ́sá wa bẹ́ẹ̀ ọlọ́run bá ń sọ fún wa nínú suratul a'raf àyà kẹjọ sí àyà kẹta ó ní wal waznu yawma idhin al-haq faman thaqulat mawazinuhu fa ulaika humul muflihun wa man khaffat mawazinuhu فأولئك الذين خسروا أنفسهم بما كانوا ọlọ́run bá ní òṣùwọ̀n eléyìí tí ọlọ́run ọba tí ó fi wọn àwọn ṣẹ́ wa lọ́jọ́ pé ndàlùkìyàmà òdodo ni o àti pé ẹnikẹ́ni nínú wa tí òṣùwọ̀n ṣẹ́ tiẹ̀ tó bá fi lè tẹ̀wọ̀n tó wúwo àwọn ni wọ́n jẹ́ olóríire yàtọ̀ sí àwọn ẹni tó ṣe pé òṣùwọ̀n ṣẹ́ tí wọ́n fúyẹ́ àwọn eléyìí ni wọ́n jẹ́ ẹni tó ṣòfò ara wọn àwọn pàdánù ẹ̀mí wọn nìyẹn látàrí bí wọ́n ti ṣe jẹ́ ẹni tó ṣàìgbàgbọ́ sáwọn ayọ̀ ọlọ́run ọba nílé ayé torí ẹ̀jẹ̀ máa lọ la gbọ́ yìí bọ́lá ọba yóò ṣe ìṣirò yàtọ̀ sí pé yóò ṣe ìṣirò yóò fún kálukú ní ìwé iṣẹ́ rẹ̀ yàtọ̀ sí léyìí wọ́n wọn iṣẹ́ wa lórí òṣùwọ̀n ǹjẹ́ àwọn iṣẹ́ rí wa báwo la ṣe rò pé wọ́n tẹ̀wọ̀n tó lẹ́gbẹ̀ẹ́ àwọn iṣẹ́ bí wa níta sì gbà lórí pẹ̀lú òṣùwọ̀n òun náà ní pé ìṣedọ́gba léyìí tó ṣe é pé kò sí ìṣedọ́gba eléyìí tá a lè fi wé òní tí ó ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndà alqiyam ọlọ́run ní sábò ti sẹ́nìkan ní ti kálukú bá ṣe òun náà ní ọgbà nínú tí ó tún ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndà alqiyam eléyìí tá a tún gbọ́dọ̀ gbàgbọ́ òun náà ní as-sirat wal afárá eléyìí tó ti kó iná jahannam ló wà àti ríré kọjá lórí ẹ̀ a ní ìgbàgbọ́ sílẹ̀ yìí ǹjẹ́ ọjọ́ pé tí ó òun náà ni ọrọ rírí kọjá lórí afárá eléyìí ti ń bẹ lórí iná jahannam afárá yìí orí naa náà làwọn ẹni àkókò àtẹni ìgbẹ̀yìn orí naa náà ni wọn tọ̀ orí ni wọn kọjá ibẹ̀ ni ọmọ àlùjáná gbà kó di kó dé orí ni ọmọ náà tí ó fi ré bọ sínú náà afárá yìí báyìí táwa ń sọ̀rọ̀ rẹ̀ ó di afárá tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ yá yẹn lẹ́nu púpọ̀ nítorí pé àdéhìí ròyìn rẹ̀ ó ní afárá yìí ọwẹ́ ju gàgà ẹran ẹyọ kan lọ ó sì wàá mú bérebére ó ju ìdá lọ àti wípé ó gbóná yóò gbóná gidigidi lẹ́sẹ̀ gbogbo ẹni tí wọ́n kọjá lórí ẹ̀ gbígbóná yìí ó ju tògbóná lọ àti pé àwọn tá a máa fi gányàmù wọn bẹ ní àyíká afárá yìí tó kí àwọn èèyàn máa kọjá lórí afárá yìí ló wọn bá wọn tẹ wọn bá ti ṣe rí bí sẹ́ẹ̀rì rẹ bá ti ṣe tẹ wọn sí bẹ́ẹ̀ ló tètè lọ lórí afárá ó bẹ nínú àwọn èèyàn àwọn ìjọ yẹ kí wọ́n kọjá lórí afárá àfi bí ìgbà tí ètì máa ṣẹ́ ó sì nínú wọn àwọn tó rí kọjá lórí náà bí èjì tó ní agbára ń jà ó sì ń bẹ nínú wa ẹnjọ́ pé ọkọjá lórí rẹ̀ bí ìgbà tí ẹ̀sìn tó mèrè ṣáájú tó sáré kọjá nígbà tó ṣe pé ó ń bẹ nínú ẹnjọ́ pé ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ẹni tó sáré kọjá ó sì ń bẹ nínú ẹnjọ́ pé ìrìn lòun kọjá lórí ẹ̀ ó sì ń bẹ nínú ẹnjọ́ pé òun ọ̀wọ́ ni ó ń bẹ nínú ẹni tó ṣe pé kọjá lórí afárá yìí àwọn ẹni tó jẹ́ pé ọlọ́run ọbọ̀ ọ̀dá wọn ọmọ anáná lọ́lọ́run ṣe wá ǹjẹ́ ọmọ pàtó rí afárá yìí tó yẹ pé ìsàlẹ̀ rẹ̀ náà iná jahannama lọ́wọ́ à ń bẹ̀ àti bẹ̀ làwọn ti máa wọn gbogbo kọ̀ọ̀kan nínú àwọn ọlọ́run àwọn ó kejì afárá ní ìgbà tí ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn wọn tó ti tẹ́sẹ̀ wọ́n ma ṣe ládùúgbà pé allahumma sallim sallim ọlọ́run là ọlọ́run kò báyìí ni àwọn ànábì wọn máa ṣe àdúrà ẹnu àwọn onímọ̀ ó kò lórí wípé afárá yìí òdodo ni o àti kó rí jahannama lọ́wọ́ o àti pé afárá yìí ó mú ojú ìdá lọ àwọn ẹni tó tako eléyìí àwọn tako ìlànà eléyìí tí alukur'an àti sunna tọ́ka sí gẹ́gẹ́ bá a ti ṣe rí alqadi abdul-jabbar al-mu'tazili ọ̀kan nínú àwọn tó ṣìnà nínú àwọn mu'tazila àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn tako sirat ike kò rí bẹ́ẹ̀ tọ́ àwọn eléyìí báyìí wọ́n padà rí ńgbọ̀ bá di lọ́la gbẹ̀ndẹ̀ torí ẹ̀ bóòlù láti ṣèwà rọ́nà kọjá. lórí afárá ìjọba àdìjọ́ gbẹ̀ndà àlùkìyàmù àfi kémi pẹ̀lú rẹ̀ ká mójútó ṣe ọwọ́ wa ká mójútó ṣe wa nítorí pé téèyàn bá jẹ́ mùsùlùmí tí sin fọ́ńtẹ̀lì tà nàbì Muhammad sallallahu alaihi lójú méjèèjì ó ti sánà dáadáa fún ara rẹ̀ ó ti sánà àti rọ́nà lọ fún ara rẹ̀ ó sì ti sánà àti sòrìrì tó bá di lọ́la gbogbo ewu eléyìí tó ṣe é pé nígbà tó ṣe pé ìsìláàmù ló ń ṣe tànàbí Muhammad sallallahu alaihi wasallam ló ń tẹ̀lé torí ẹ̀ orí pọ̀ kápá kórí pọ̀ mójútó ìsìláàmù rẹ̀ oripo kórí pọ̀ kú kúrò láyé yìí àti pé ọ̀jẹ́ mùsùlùmí ìbọ́lọ̀ sọ pé ayọ̀ alladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna na wa antum muslimun ọlọ́ọ̀ni àpẹ̀yìn olùgbàgbọ́ òdodo má gbà láti kú àyàfi pẹ̀lú pé ẹ jẹ́ mùsùlùmí ẹ má gbà láti kú àyàfi nípò pé ẹ jẹ́ mùsùlùmí torí ẹ àti jẹ́ mùsùlùmí lónìí oore ńlá lọ́lọ́run ṣe wá ṣùgbọ́n báwo láti wá mójútó tí ìsìláàmù wa tó fi bá wa kalẹ̀ láti jẹ́ mùsùlùmí kúrò láyé lọ́jọ́ tá a bá kú eléyìí ibi tí iṣẹ́ ńlá wà nù bàbá ti bí ọ ní mùsùlùmí ìyá ti bí ọ kalẹ̀ mùsùlùmí ṣé wọ́n ń ṣe mójútó ìsìláàmù yìí ṣé wọ́n náà ń ṣe àbó torí pé púpọ̀ nínú àwọn ọmọ mùsùlùmí lónìí àwọn ti fi ìsìláàmù tí wọ́n há para wọn ò dààmú pẹ̀lú rẹ̀ bí tí wulẹ̀ ó kéré ma ní tó wu kálukú ní í ṣe wọ́n ti fi ojú ọ̀nà sílẹ̀ wọ́n ti fi ojú ọ̀nà sílẹ̀ wọn ò máa ṣe ìsìláàmù mà sọ wá rògbòrúkọ lásán ńlọsọọ di mùsùlùmí ni bàbá mi mùsùlùmí ni bàbá mi lè máàmù ni bàbá mi àfa ńlá ni sọ̀rọ̀ pé léyìí ó gbé ọ̀dà lùjẹ́ náà ni ọ̀dà nípa ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama yìí ọ̀nà ni alḥawd àbàtà nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam àbàtà yìí báyìí ó wá nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ láti ọ̀dọ̀ abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma qala qala rasulillah sallallahu alayhi wa alihi wa sallam xawdi masiiratu shahrin ماؤه أبيض من اللبن وريحه أطيب من المسك وكيزانه كنجوم السماء من شرب منه لا يظمأ أبدا متفق عليه ولا النبي صلى الله عليه وسلم ó ní àbàtà mi ó gùn tó ìrìn oṣù kan òru rẹ̀ ìrìn oṣù kan ni omi rẹ̀ ó sì funfun ó funfun ju wàrà lọ òórùn rẹ̀ tẹ òórùn omi àbàtà mi yìí báyìí ó dùn ó ti ti lọ́fíńdà lẹ́mẹ́sìkò ti ṣe ọba gbogbo lọ́fíńdà lọ. ẹ wá rí àwọn afi tó wà láyìíká àbàtà mi yìí báyìí wọ́n pọ̀ wọ́n dà gẹ́gẹ́ bí ìràwọ̀ ojú sámánì ẹnikẹ́ni tó bá mu nínú omi àbàtà yìí òǹgbẹ òtún ní gbẹmọ láéláé òǹgbẹ òtún ní jẹ òní gbẹmọ láéláé tọ ọlọ́ọ̀ba kọ́mọ̀sẹ̀ mímu nínú omi àbàtà yìí kọ́mọ̀sẹ̀ léèwọ̀ fún wa. kọ́ má ṣe léèwọ̀ fún wa ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ń bẹ nínú àwọn èèyàn tó ti Ninu tó bá dijọ́ nínú àwọn ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n máa bọ̀ láti wá mu nínú omi àbàtà yìí anabi sallallahu alayhi sì sọ yìí pé àwọn èèyàn mí àwọn èèyàn mí ẹ̀yin màlẹ́kà fi wọ́n wá mu nínú omi táwọn màlẹ́kà ó sì sọ pé rárá o rárá o àwọn eléyìí rẹ̀

kò ṣe má ìgbà kan ló fi jẹ́ mùsùlùmí kò ṣe ìsìláàmù kù irú àwọn eléyàn wọn ò lè rí mu nínú omi yẹn bákan náà àwọn aládàádáálẹ̀ lẹ́gbẹ́ àdádálẹ̀ náà ní kùlàlà oríṣiríṣi nǹkan ni wọ́n ń dálẹ̀ tí wọ́n ń lẹ̀ mẹ́sìn lára tẹ́sìn ń ta dànù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n tún fi tipátipá mu wá bẹ́sìn láwọn nǹkan tó ṣe é pé ọlọ́wọ́n ọba kò ṣe lára ẹ̀sìn rẹ̀ gbogbo àwọn ẹni tó ń ṣerú eléyìí náà wọ́n mọ̀ lé wọn ní tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù níbi àti déètì omi àbàtà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam bí èèyàn bá ti ṣe wá ga sí nínú àdádálẹ̀ bẹ́ẹ̀ ni líle tí ó ga púpọ̀ gbogbo àwọn eléyẹn nínú àwọn ẹni tó yí ẹ̀sìn Ọlọ́run ọba padà tí wọ́n ń pa lójú dà lójoojúmọ́ àwọn àṣebàjẹ́ tó ṣe pé bí wọ́n ti ṣe wú ẹ̀sìn Islam làwọn wá gbogbo gbà àtàáké àtàáké àti àdálọ́wà lọ́wọ́ wọn wọ́n fi fẹ́ wú ìsìláàmù tégbòtégbò gbogbo àwọn eléyìí wọn ò ní rọ́nà débi àbàtà anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ sọ́ra fún àdádálẹ̀ o àdádálẹ̀ ni wọ́n sì ń gbé lárugẹ lójoojúmọ́ yìí báyìí o wọ́n ń dálẹ̀ ní gbogbo gbà oní bọ́ bá ṣe wù ọ́ ló lè ṣe ẹnìkan ò sì lè mú ọ gan pẹ̀lú ẹnìkan ọ̀bá lè mú ọ nínú àwọn èèyàn pé òun ló wá jàjàbọ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ eléyìí ó kù sọ́wọ́ rẹ̀ kọ́ wa ọmọ bó ti dàbí ọgbọ́n ọ̀nà tó gbà jàjà pọ̀ ọlọ́run tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmù. ẹ̀yin bàbá àti màmá tẹ̀yìn jẹ́ mùsùlùmí tó sì dùn máa ń pẹ́ jẹ́ mùsùlùmí gbogbo àdádálẹ̀ gbogbo àdádálẹ̀ òun náà ní nǹkan tí bá ti sí lára ẹ̀sìn tẹ́lẹ̀ náà káwa fẹ́ sọ mẹ́sìn lára ká má jẹ́ni àkóbá ńlá ní ìfàkùnyà kì í jẹ́ ọ̀rọ̀ náà lọ́la kì í jẹ́ ọ̀rọ̀ náà lọ́la lọ́la nínú àwọn nǹkan tó tún yẹ ká mójútó ká mà nípa rẹ̀ nípa òun náà ni aṣẹfẹ́ràn ìsìpẹ̀ eléyìí tí yóò wáyé níjọ́ àgbéǹde alùkìyàmà ìsìpẹ̀ òun náà ni kéèyàn ó ṣe ẹlòmíì láǹfààní kéèyàn ó ṣe kéèyàn ṣe ẹlòmíì láǹfààní nípa bíbá tọrọ dáadáa tẹ́lẹ̀ onìkan ló ń dá tọrọ dáadáa yín ẹnìkan tó wá kùn ètò ma àṣàfáà nù nítorí pé ń yẹn a rí i pé àṣàfáà látara àṣẹfẹ àṣẹfẹ òun náà méjì àbí mẹ́rin àbí mẹ́fà àbí mẹ́jọ àbí gbogbo nǹkan tó ṣe pín fún méjì

nínú àwọn májàmú yìí òun náà ní pé ash-shafa'atu la takunu illa bi idhnillahi ta'ala wa ridahu 'anil àwọn májàmú méjì gbọdọ pè sára ìsìpẹ̀ alákòókò òun náà ní ìyọ̀ǹda ọlọ́ kọ́lọ̀ wọn tí ó kó ètò túmọ̀ sí pé láì jẹ́ ń yọ̀ǹda fẹ́nìkan ẹni tí ó sí òun náà ni kọ́lọ̀ wọn yọnu si tá a fẹ́ fún kọ́lọ̀ wọn yọnu sẹ́ni tá a fẹ́ fún tá a bá ti rí májàmú méjì yìí báyìí yìí pé ọ̀wà yìí ó túmọ̀ sí yìí pé mo lè sọ mo lè wí kò lè ṣẹlẹ̀ ń jọ̀gbìn ní ò ní sọ̀rọ̀ àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́ kó tiẹ̀ kó ẹni tí wọ́n bá sí ó ẹni tá a fẹ́ ṣìpẹ̀ fún ọ jẹ́ ẹni tọ́lọ́ ń yọ́nú sí pé ká ṣìpẹ̀ fún torí ẹ̀ a sì máa ń pé yìí ṣe gbogbo èèyàn lọ́lọ́run yọ́nú sí pé kí wọ́n ṣìpẹ̀ fún nítorí pé èèyàn èèyàn kì í ṣe lọ́lọ́run yọ́nú pé kí nígbà tá a ti wá rí i pé ọ̀rọ̀ nípa là ń sọ yìí rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó àbẹ́ni tó jẹ́ pé ojú ọ̀nà míì ló ti ẹ̀gbà tó yàtọ̀ síta nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam ihun tó lé kálukú débi tó bára rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà òun náà ní pé ibẹ̀ lòun ó ti tètè rí ìsìpẹ̀ ibẹ̀ lòun ó ti tètè rí ìsìpẹ̀ ẹ sì máa rí oníkálukú ó lè máa lẹ fọ́tò ẹnìkan mọ́lé kó lè má ra mọ́tò kó lè má ra maṣíìnì kó lè má gbáàyà lórúkọ pé àwọn ẹni tó ṣìpè òun àwọn ẹni tó ṣìpè òun tọ wọn ṣìpè òun tó ń ti pé òun o bó ń so jọ́ dára tó bó ń ṣe jálá tó òun ti fún òun ọ̀rọ̀ là òun ọ̀rọ̀ òun so ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ nu tí kálukú fi ń se ń ti ń ṣe ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ nu wa ó ìsìpẹ́ ní tí ó níjọ́ pé ní ṣùgbọ́n ìsìpẹ́ yóò ní sàdédé pẹ̀lú àwọn májẹ̀mú ó túmọ̀ sí pé ẹni tó sì pẹ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé ó ń ṣètọ̀ náà ẹlẹ́ẹ̀kejì nígbà tó sì jẹ́ pé lápèjúwe ẹni tí ìwọ ní ìsìn tó ń wò pé ó sì pẹ̀ fún ọ ń gàn ọ̀dọ́ ọmọ ń gàn orí ọrí kò sí tí ó fi ọ́ ṣe tó ó tún wá lọ jẹ́ ẹni tí ìṣètọ̀ lọ tó lọ́lọ́ ó ti wá yọ̀ǹda fún ibi kan máa sì pẹ̀ fún ọ bí kọjá pé aládàádáálẹ̀ kan ńlọ ń pé ó sì pẹ̀ fún ọjọ́ gbẹ̀ǹdà kìyàmù bóyá ọlọ́run ti wá yọ̀ǹda fún ike kó sì pẹ̀ fún ọ ọlọ́run ọba tó ti kásà dáadáalẹ̀ nínú ẹ̀sìn òun léèwọ̀ bóòlù ti wá jẹ́pá dáadáalẹ̀ ìyẹn wà á yọ̀ǹda fún kíkọ́ máa ti pẹ̀ fún ọ torí bó ti yẹ kó kí ara rẹ ti pẹ́ bó ọlọ́run kó di pé yọ gbà fún ọ yìí yọ jẹ́ tún ó ń pè ọ́ sí lójoojúmọ́ òun fetí pàlàbà rẹ̀ ni orí bẹ́ẹ̀ náà ló ti wà tó fi kú tó fi lé ayé sílẹ̀ tó wá rò rọrùn kọ́lọ́wọ́n bọ́ sí pé kí sì pẹ̀ fúnrù rẹ mi ẹ má mi ó túmọ̀ sí pé gbogbo àwọn ọ̀rọ̀ nítumọ̀ nù ó túmọ̀ sí pé gbogbo àwọn ọ̀rọ̀ nítumọ̀ torí ẹja amójútó ara wa ẹja amójútó ọ̀rọ̀ ara wa láàrin ká máa tiẹ̀ wá ìsìnkú àti ká ara wa ewu gan lọ́jà jù kó ara rẹ ni nítorí gbígbà tó bá mójútó ara rẹ tó sin náà bó ti ṣe tó àti bó ti ṣe yẹ tó tó fi dípò ayé sílẹ̀ irú rẹ pẹ̀lú ògùn ọlọ́ọ̀ sí ìsìnkú àmọ́ gbà tó mójútó ara ọwọ́ adéńjọ́ pé nga ìyáàmà ọwọ́ alẹ́ nìkan ká pé wọ́n ló sì pẹ̀ fún sí pẹ̀ báwo sẹ́ni tó ní kálukú òtún ló dùtù sára rẹ̀ ní ọmọ sì pẹ̀ fún tani. ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá sọ nínú suratul najm áyà kẹrìndínlọ́gbọ̀n ó ní wa kam min malakin fis samawati la tughni shafa'atuhum shay'an illa min ba'di an ya'dhana ẹlòmíì <laughs> ó lè máa yín mú pé ẹ̀jẹ̀ gbọ́ nǹkan wọn ni ah, orí bàtọ́ lọ́nba tó yọ̀ǹdáná sẹ́ni tí ó sì pẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ pọ́ yọ́nú sẹ́ni tí wọ́n sì pẹ̀ fún un. níbo lélẹ́yìn wà níbi tó wà náà lọ́gbọ́n yẹn nínú Suratul Najm ááyà kẹrìndínlọ́gbọ̀n ọlọ́ni wa kam min malakin fis samawati mélòó mélòó làwọn màlẹ́gà ti ń bẹ náà àwọn sẹ́mà la tughni shafa'atuhum shay'a tó ṣe pé ìsìnkú ẹ̀tàn bá ti fẹ́ nìkan kò lè ṣe láǹfààní kan illa min ba'di an ya'dhana Allahu liman yasha'u wa yarda àyàfi lẹ́yìn ìgbà tó lọ́n bá yọ̀ǹda fẹ́ni tó fẹ́ pé kó sípẹ̀ tó sì yọnu sẹ́ni tí wọ́n sípẹ̀ fún ìgbà náà ní sípẹ́ tó lè wúlò lọ́la gbẹ̀ǹdà lọ́kẹ́yàmù torí ẹ̀ mójútẹ́sìn rẹ̀ mọ́tẹ́sìn rẹ̀ ṣeré mọ́tara rẹ̀ jẹ mọ́tara rẹ̀ jẹ ẹni tó ń pé yóò sípẹ̀ fún yóò sípẹ̀ fún ńbò ló ń ti rọ́nà lọ ńbò ló ń ti rọ́nà lọ tó báyẹ̀ láwọn anábì ọlọ́run tó sì pé àdéhùn ọlọ́run bá ti síwájú wípé ọmọ àlìjáná làwọn ẹlòmíì dá yàtọ̀ sáwọn ànábì ọlọ́run tó sì yàtọ̀ sẹ́ni tá ànábì sallallahu alaihi wasallam ti pè lọ́mọ àlìjánà àbọ́lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ṣàfihàn kọ́mọ àlìjánà ni wọn. níbo ni mo làwọn ti ní garanti ibi táwọn ọwọ́ àtẹ̀mí àtiwọ́ tàlẹ́ni náà nínú wa tọ́mọ ibi tó ń wọ́wọ́ ibà ń bẹ́ lọ́n kó tiwa lọ́mọ àlìjánà ni tàlẹ́ni náà tó lè fọwọ́ sọ̀yà kọ́mọ àlìjánà lò kò sí à ń bẹ lọ́ọ̀ni kọ́ mọ̀tì wa lọ́mọ aná kó sì wa lọ́mọ àlùjànnà bó wa ni irú mi àti irú rẹ náà tọ́jọ́ tó gbogbo wa náà pátápátá kò sẹ́ni tó ma fi tọ́lọ̀ wọn bọ́ sọ̀nsì kọ́ lọ́wọ́ sọ wá síbi tọ́ da ọ́ wa lọ́ ma di irú wọn mú ọ́ wa ni ilé ìní ọgbọ́ọ̀lẹ̀ yọ gbọ́ọ̀lẹ̀ báwo tó náà ma fi tó ń lọ ni tó ti ń tẹ̀lẹ̀ sí ètò ti kú nínú wọn nù sàárè nìsín síbà ti sọ̀rọ̀ nípa ya sàárè ìsíwájú ọmọ bẹ́ẹ̀ lómi nínú wọn ga ìyá sàárè ní jẹ ojoojúmọ́ ẹ̀yin kan tó wà lọ kóra ẹ̀ jọ ẹ wá sọ pé ọ̀lẹ́dì mújọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù bí ẹni tí ń ta àwọn èèyàn jẹ ìgbẹ́ wa gbọ́wọ́ sẹ́bà ti gbọ́wọ́ lọ́dọ̀ tòun gbogbo yín pátálẹ́ wà lìjánà wà báwo garanti nǹkan báwo

ọdọwọ ẹja bẹ̀rù ọlọrun ẹja apáyọ ọlọrun ọba wa ìsìnkú ni o ṣùgbọ́n ìsìnkú ò lè ṣeé ṣe pẹ̀lú májẹ̀mú méjì ẹja tó ń rárá létí nípa àwọn májẹ̀mú méjèèjì alákọ̀ọ́kọ́ òun náà ni idnullahi lish-shafi'i an yashfa' ìyọ̀ǹda Ọlọ́run fẹ́ni tí ó ṣìpẹ̀ wípé Ọlọ́run ọyọ̀n pé kó ìgbà ọlọ́run ní qul lillahi shafa'atu jami'a sọ fún wọn pé ọlọ́run ọba ló ní gbogbo òṣìpẹ̀ ọlọ́run ló ní gbogbo òṣìpẹ̀ torí ẹ̀ tí ọba yọ̀ǹda fẹ́ nìkan kò sẹ́ni tó lè ṣìpẹ̀ májàmú kejì òun náà ní ridahu 'anil mashfu'i fi kọ́lọ̀ wọn yọ̀ǹda sẹ́ni tí wọ́n fẹ́ ṣìpẹ̀ fún pẹ̀lú májàmú bí an yakuna min torí kọ́lọ̀ kótó yọ̀ǹda pé kí wọ́n ṣìpẹ̀ fún ẹ ọ gbọ́dọ̀ dọdẹ bọ torí ẹ tuntun tó pọ̀lọpọ̀ ọmọ ẹbọ mẹsìn tó pẹ bọ ẹbọ ẹbọ yìí náà ni ẹbọ ni lóríṣiríṣi àìgbọlọgbọ ni lóríṣiríṣi Ọlọ́run kò lè sọ pé òun yọnu pé kí wọn á sì pẹtẹlẹ bọ kò lè ṣẹlẹ̀ tó bá ti tọ́ gbẹngà kìyàm torí pé Ọlọ́run bá sọ pé bàmá tàǹfà òhún ṣẹfà àtúnṣẹfìrì àwọn ẹlẹ́bọ àwọn aládàádáálẹ̀ àwọn ẹni tó dínà sẹ́sìn ìsìnkú àwọn olùsìnkú òní alhamdulilayi rabil alamin ọ̀rọ̀ ni agbọ́n a rí pé òdodo ọ̀rọ̀ ó ri ń rí bákanbákan lára a sì rí pé òdodo ọ̀rọ̀ là ń gbọ́ níléeṣẹ́ ayé kò tọ́ àríkọ́ jọra wọn àyàfi ká fi sùúrù ká fi gba òdodo torí pé bẹ́ẹ̀ lè gba òdodo kó má jẹ́ pé abara rẹ̀ níbi tí kò ní tùmọ̀ lọ́la àlìkíyàmọ̀ kọ́ ló má jẹ́ wa níbi tí kò ní dùn mọ́ wa ní ọ̀la àlìkíyàmọ̀ àti èmi àti wa wa òun náà ní pé wọ́n ní pé lánàá ẹ fún wa nípa wípé àwọn èèyàn ò fi ọwọ́ ọ̀tún gba ìwé ìṣirò wọn lọ́la wọ́n bẹ̀rẹ̀ pé tòká ẹni tí jàǹbá ṣe lápá lé ayé tó yẹ pé apá ọ̀tún rẹ̀ ó gé látara jàǹbá báwo ló ti fẹ́ gba ìwé iṣẹ́ tiẹ̀ ní ọ̀la nìkẹ́ wọn. ìyẹn tọ́lọ̀ ń bá kọ pọ́wọ́ tó ní ó fi gbà náà àkọ́kọ́ náà tó bá jọ̀gbìn dàlùkìyàmà gbogbo àwọn àléébù ti ń bẹ lára àwọn èèyàn eléyìí tó ṣe wọn lẹ́yìn ìgbà tí wọ́n délé ayé abẹ́ni tẹ́ǹtì ẹ̀bí tàléébù tàléébù uratan buhman ghurla wọ́n gbé wa dìde ìfúfá láì sí bàtà lẹ́sẹ̀ wa ọ̀rọ̀ ní òhò bákan náà bọ́rọ̀lá lẹ́ni tó ṣe pé adọ̀dọ̀ abẹ́ kálukú tún wà mbẹ́ ọ̀rọ̀ wọn kọlà fún mi wọn dábẹ́ fún mi ò tún ṣẹlẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kẹrin bọ́ọ̀mà lẹ́ni tó ṣe pé kò ní sálẹ̀wù kan lára wa ẹni tó gé lápá kò ní sí àìsápá fún ma jọ̀gbìn dàlùkìyàmù kọ́dà ẹni tí wọ́n bulà sí lẹ́ẹ̀kẹ́ kò ní sí là lẹ́ẹ̀kẹ́ rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà. alhamdulilayi lẹ́kejì wọ́n sọ wípé nígbà tẹ́ mẹ́nubà fún wa ní ìsìn ẹ jẹ́ kó yé wa wípé tó bá di níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà wípé àní sọ̀sáláwó ní àbàtà kan tó jẹ́ pé wọ́n mọ fáwọn èèyàn mu nínú omi àbàtà náà wọ́n lẹ́yà mẹ́nubà àwọn tí wọn ò ní mú bí omi náà nílẹ̀ ní tó jẹ́ pé kò jẹ́ mùsùlùmí àti ẹni tó jẹ́ náà eléyìí àmì ńlá ni lórí pé kò ní rọ́nà gbígbà kò sí àlùjánnà fún un kò sí àlùjánnà fún un ọ̀dà bí ẹni tó ní ẹ tí wọ́n bá fi mí sí àlùjánnà bí ẹni kí n lọ wá orí pápá kan máa najú ń tèmi ni bàbá kan méjì ni ẹni tí ò bá ti wà àlùjánnà iná náà ní ọwọ́ ọlọ́run dákun mọ́ ti wà lọ́mọ náà. alhamdulilah ẹlẹ́ẹ̀kẹta torí àsìkò wa kásáré dídí ọmọ pàápàá wọ́n sọ wípé ẹni tó bá ṣèṣì ẹ̀jẹ̀ oúnjẹ náà lọ́wọ́ rẹ̀ lọ́la àlìkẹ́ ọmọ. ẹni tó bá tẹ̀sí pààyàn bí ẹni tó ṣe é gbé àgbọ̀nrín lórí ló yin bà ṣùgbọ́n nígbà tó yin àgbọ̀nrín bà lọ́ba gbọ́ tẹ́nìkan ṣe oró èèyàn bá kú èèyàn kú kalẹ̀ sọ irú eléyàn ẹni tó ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndé àlùkìyàmà látàyé ń bì yóò san owó ẹ̀mí ilé ìtànpẹ̀ ní díyà yóò sì ṣe kàfàrà ìtàn ilé tó ti pọ́ka nínú rẹ̀ oníkọ́ bọ́kùn lọ́rùn rẹ̀ tí ọ̀bà rẹ̀ rú bọ́kùn lọ́rùn rẹ̀ yóò ṣe ṣèyàmù oṣù méjì gbáko ní tẹ̀lé ń tẹ̀lé láì jẹ́ kọjá eléyìí ti jẹ́ ìpẹ̀sẹ̀ rẹ̀ fún un òní bilé rè ń pa rẹ̀ màtọ́ bá ti jọ́ gbẹ̀mí àlùfíà. tó alhamdulilayi rabbil alamin ọ̀rọ̀ ni a ti gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ wa kí ọlọ́ba kí ó bá wa san wọ́n ní ẹ̀sùn olóore láyé àti ní ọ̀la àlìkíyàmà àti gbogbo àwa tí à ń gbọ́ wọn náà. a rí i pé ọ̀rọ̀ yí ọgbẹ́ nǹkan tí ọjọ́ ẹni tí wọ́n gbọ́dọ̀ wòye sí kéèyàn kíyè sára lórí rẹ̀ ká má tí ọmọ ṣe àdádálẹ̀. a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ wọ́n jẹni tó lójú kòrò àti ṣẹ̀sìn ló jẹ́ kí wọ́n wá bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣùgbọ́n bí táwọn èèyàn ń gbé wọn lọ yóò mọ jẹ́yà lẹ́nu pé àdádálẹ̀ lọ́tún àdádálẹ̀ ló sì náà wọ́n tó kó sínú káwa náà ká gbìyànjú ká kíyè sára ká mọ̀ jẹ́ni tí ó fi àwọn èèyàn lọ́nà torí tó bá dúró àlìkíámọ̀ ká gbọ́ bàbọ̀ sí abẹ́ ìyàtọ̀ lágbára ká tó mú mẹ̀jẹ̀ tẹ̀lú ní ìmọ̀ ọlọ́ọ̀ba ìwọlọ́ba tí a bẹ̀ a sì dúpẹ́ fún ọ lórí ọ̀rọ̀ tòní tó ṣe ní ìrọ̀rùn fáwọn olùmọ̀ wa tí ń bá wa sọ abẹ̀wọ́ lọ́dàkọ̀ àlékún àlàáfíà ara àti ọ̀pọ̀lọpọ̀ ìdùnnú mọ́tàlá fún àwọn olùmọ̀ kọ wá jẹ́ kí àríwọ̀n pẹ́ látàrí dáadáa ẹjẹ́ àpàdé àwọn olùmọ̀ wà yìí nídèdè àsìkò yìí náà ní ọ̀la kí ọlọ́ba kí ó sí ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa wassalamu alaikum warahmatullahi